òní ló ní kúkú jẹ́ ẹni abẹ́ lọ́wọ́ ẹ̀mọ́ láàárẹ̀ ọ̀dẹ èmi náà kúkú kọ́ àárẹ̀ ọ̀dẹ èyí náà ni ẹnu ti fẹ́lẹ́ ẹnu ti dàwọ̀ àpòlùkù ni mò ń fi ń sọ̀rọ̀ ìjálá ọ̀jẹ́ kí n jù bẹ́ẹ̀ lọ́mọ lárẹ́ ọdẹ èjìrí ọ̀kín mo tún ti dé bí mo ṣe é dé kọ́mọ yé gbogbo mùtúmùwà orílẹ̀-èdè Odùduwà là kúkú ń pariwo yorùbá nation ńlá wọn onígẹ̀ẹ́sì ń wí odùduwà nation ńlá wa ń fẹ́ kẹ́ ẹ̀ fún wa ni ẹgbọ́n mi àbẹ́ ẹ̀gbọ́n kẹ́ ẹ láti yín méjèèjì èjìrè ọ̀kìn abẹ́yìn ọmọ gbóbìnrin ní tí ọ̀tà àjọkùnrin lọ ní kọ́mọ iye gbogbo ọmọdé awẹ́ mẹ́ta lọ̀gẹ̀dẹ̀ ní ebi ni èjì adó yanjú ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Hmm? odò river niger ló ti ṣe wá lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀yin ẹ lọ worí àtẹ orílẹ̀-èdè nàìjíríà ètò yìí ń pè ní máàpù ó ti pín wá lọ́tọ̀ọ̀tọ̀ àwọn eléri ibú ọmọ gẹ̀ẹ́sì ni wọ́n so wá pọ̀ márèèjì àpàpàǹdodo yorùbá nation must come to stay ẹ sọ fọmọ gẹ̀ẹ́sì èmi lè fẹ́ bó sùn jálá àmọ́ ọmọ gẹ̀ẹ́sì ní kọ́mọ́kìrán bàbá ńlá bàbá tèmi ẹ gbọ́ bí yorùbá nation là ń pariwo fẹ́ni tí ọba mọ̀ abẹ́yìn ọmọ ẹ̀yin ọ̀gbọ́ ipe lẹ́tà wa ti dọ́dọ̀ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà gbogbo olóyè mẹ́sàn gbogbo àgbààgbà tí ń bẹ nílẹ̀ yìí à ń pariwo ẹ tọ́jọ́ ọ̀la yín ṣe kó tó di pẹ́ẹ́rẹ́ wàlẹ̀ àṣà bẹ́ẹ̀ bá lọ tán àwọn òkùnkùn pariwo bẹ́ẹ̀ tí ìlọ́gan a sì tún ń pariwo àní Yorùbá nation ni ẹgbẹ́lẹ́ àlọ́ ẹ̀sìn mi àgbàdà ẹ dákẹ́ ẹ̀ jẹ́kú jẹ́ èjìrẹ́ ọ̀kín n ò ní yé ké n ò ní yé wí. ṣé orí facebook ni ẹ ti máa ń gba yorùbá nation. orí facebook kọ <laughs> ó ti kọjá bẹ́ẹ̀ báyìí o mm-hmm. bàbá wa <laughs> alàgbà adétóyè wọ́n ti kọ lẹ́tà sí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà pé yorùbá ṣe tán yorùbá fẹ́ lọ. ṣé lórí ṣé lórí facebook ni orí facebook ni ẹ ti máa ń gba yorùbá nation. orí facebook kọ o orí instagram àti tiyẹn pọ o oh. orí instagram kọ o àti oh, tiyẹn pọ o orí whatsapp adìẹ ńlá gùn ìyẹ́ ni ò jẹ́ ẹ mọ. ẹ mọ̀ tara yín. ẹ tẹ̀tọ́ o kò sẹ́ńtà náà tí mò ń sọ fún ọ yìí ọ̀gbọ́n mi bí. ọ̀dà ẹlẹ́nkúra yín jọ Yorùbá Nation Yorùbá mm, Nation mm. olóyè Sunday Igboho nbọ̀lẹ́ wà látìgbà yìí. ẹ ṣeun Yorùbá ní mọ̀jàmọ̀sá ńlá á máa kíkanjú lójú ogun bẹ́ẹ̀ ni olóyè Sunday Igboho wà lálàáfíà lórílẹ̀‐èdè Benin tó wà tí ń gbádùn ayé rẹ̀ kò sí ìnira kankan fún bí ti wù kọ́ mọ́ èyí tí àwọn bàbá wa máa ń wí jọ̀hún ònu ẹni tó bá já kíkanjú ó gbọ́dọ̀ nímọ̀ jàmọ̀sá ẹ̀yin ẹlẹ́gbẹ́ Yorùbá Nation Yorùbá Nation yìí hmm. ọjọ́ òlẹ̀ yìí ti béèrè pé Olóyè Sunday Igboho kí lẹ jẹ láàárọ̀ yìí o bóòlì o sálbòòlù àlàáfíà yín o ok àwọn ẹgbẹ́ báyìí o àwọn hmm. ayẹyìn wo lónìí o hmm. àwọn ẹgbẹ́ báyìí o àwọn ayẹyìn wo lọ́la o. Olóyè Sunday Igboho fúnra rẹ̀ wọn a máa sẹ́ǹdì sílé pé àlàáfíà làwọn wà o kò sí ṣòro kò sí wàhálà o kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n ṣe kí ni ká fọkàn balẹ̀ àwa náà sì ń fọkàn balẹ̀. ẹ dúró ná ṣé ẹni pé bàbá wa kan máa kọ lẹ́tà sí ààrẹ hmm. ṣé bí ẹ ṣe máa kọ lẹ́tà nù tí ètò orílẹ̀-èdè kan fi máa ya kúrò lára orílẹ̀-èdè kan. bó ti dínú. wọ́n kàn kọ lẹ́tà wọ́n kọ lẹ́tà sáàrẹ bẹ̀. bẹ́ẹ̀ni èèyàn gbọ́dọ̀ àwa àwa àwa o hmm. àwa ti lọ o. èèyàn gbọ́dọ̀ fi kẹ̀kẹ́ ṣáájú ẹ̀sìn ntọ́ yọ ṣáájú náà ẹ̀sìn lọ yọ wà wájú kí kẹ̀kẹ́ wà lẹ́yìn ìwé ewo fíìmù àwọn ìbò ni mo máa ń wo pákó wọn kẹyìn ẹsìn wà wájú àwọn wà nù pákó ẹsìn wọn máa wájú ìtumọ̀ lẹ́tà nù ntí ọkọ̀ọ̀kọ̀ ṣáájú nù ẹ ẹntọ́ bá fẹ́ kọ́ gbọ́ ẹntọ́ bá wù mọ́ gbọ́ tásìkò ń bá tó tọ́lọ̀ ń bá ní òun ti dé báyìí kọ̀sẹ́ni tó lè yẹ ìwé ìwé èèwù e, e, ẹ̀rọ ayélujára ni <laughs> kọ́ gbọ́ ntí ọ̀pọ̀lọpọ̀ àwọn alásọtẹ́lẹ̀ ń sọ ah, pé Yorùbá ni sí bẹ́ẹ̀ ni àwọn alásọtẹ́lẹ̀ tí mọ̀ pé kòrónà fẹ́ mú Eh, eh, eh, kìí ṣe gbogbo wọn o kìí ṣe gbogbo wọn o àwọn kan mọ̀ o pé kòrò ń bọ̀ o ara àwọn wòlíì tó ti sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ tipẹ́tipẹ́ o láì wòlíì gidi àwọn ebi ń pa ni mo di wòlíì kọ o. àsọtẹ́lẹ̀ kìnìún bóyá ti kọ́ lẹ́rà kọ́lẹ́rà kan tí kòró tọ́lọ̀ ẹ̀. ẹ máa tanra yín jẹ. ẹ wàá rí i pé nítorí kọ́lọ̀ nífẹ̀ẹ́ wá ń gbà náà ní òjò yìí ṣe kọjá pa ní àná tó bá ṣe àyín ni gbogbo àwọn tá à ń pè lórí wọn ò ti fò lọ wọn ò fi wálẹ̀. bẹ́ẹ̀ ṣe ń bá wa wo tẹlifíṣàn wa yìí dàgbẹ́ máa bá wa ṣọ́ọ̀bù o ibi tí yàn tẹ ṣọ́ọ̀bù subscribe sí yẹn ẹ bá wa tẹ o. Mm. ẹ rí àwọ̀ pupa ni. ẹ lè máa bá wa rí Comedy Shalom TV yìí ẹ máa bá wa tẹ. Mm. àwa náà la ní àlọ́ akéwì o ẹ máa àlọ́ akéwì TV ẹ máa bá wa tẹ o Comedy Salon TV bẹ́ẹ̀ ṣé ẹ máa bá wa tẹ ṣọ́ọ̀bù sí Àdó Akéwì TV ẹ máa bá wa tẹ ṣọ́ọ̀bù tí yóò ní ta o Yorùbá Nation Yorùbá Nation Yorùbá Nation Yorùbá Nation hmm. kí lẹ gbé kàlù lórí gan torí kò tí ì yé mi ni o ṣé ọ̀dà nísìn ẹlẹ́fẹ́ ṣe Yorùbá Nation hmm. ẹlẹ́dún fẹ́ kí Tinubu ó di ààrẹ gbogbo gómìnà wa náà tẹ́jọ́ mi Yorùbá wọ́n tún fẹ́ ṣe lẹ́ẹ̀kejì àwọn sínétọ̀ náà fẹ́ ṣe àgbogbo wọn ní ẹ̀sìn ní ẹgbẹ́ òṣèlú tí gbogbo wọn náà ti fẹ́ ṣe gbogbo ẹgbẹ́ tí wọ́n fẹ́ ṣe àwọn ṣé gbogbo wọn ní ìsàwọn ìsara Yorùbá abẹ́yìn mélòó gan lẹ́ ń ṣe lẹ́ ń pariwo Yorùbá ní ẹsẹ̀ pẹ̀lẹ́ ọlọ ayé máa rí tí o bàbá wa Yorùbá nìsan ṣé ẹ̀yin tẹ́ ń ṣe Yorùbá nìsan Yorùbá nìsan sẹ́yìn hmm. kan ní ara Yorùbá ni hmm. àbí gbogbo Yorùbá. àwọn àwa tí ọ̀rọ̀ yìí ń dùn. ẹ wà lọ́dún àwọn kan o. torí kí ni òjò dùn wọ́n wọ́n rí ìjẹkújẹ jẹ lọ́dọ̀ àwọn aráabí. ìjẹkújẹ tẹ́ ń jẹun kò wá jẹ́ wọ́n fẹ́ fọwọ́sowọ́pọ̀ ẹ gbọ́ mi bí. ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni. n tó fi tá a fi ń pariwo nu pé àwọn bàbá tí wọ́n jẹ́ àgbààgbàgbà kan fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn aṣíwájú wa yòókù. a jẹ́ wípé kan panupọ̀. ẹ̀yin tí ẹ̀yin àwọn tí wọn ò tí ì rí nǹkan jẹ nínú ìjọba tó wà ń ta àwọn ní à ń Yorùbá ní ìsìn. ìjọba tó wà ń ta kọ́ o látẹ̀yìnwá láti ẹ̀yìn wá tí wọ́n rí nǹkan kan jẹ tí wọ́n rí nǹkan jẹ ọmọ fúlàní wo ni rẹ̀ yín jẹ wọ́n rẹ̀ wá jẹ ọmọ fúlàní wo ni rẹ̀ jẹ ọmọ fúlàní ọmọ fúlàní ló ní kápẹ́ńtọ̀ gbàṣẹ lọ́wọ́ èèyàn kò mọ̀ ṣe wọn fọlọ́pàá mú. èrò ẹ̀yin ò kọ́ o ẹ̀rẹ̀ wo wá ni. ẹ̀yin ẹja wo ẹ̀yin ẹja wo fa yorùbá ọmọ fúlàní wo ni wọ́n rẹ̀ yín jẹ tí orílẹ̀-èdè yìí lọ́rọ̀ gbọ̀kú lé lórí ilẹ̀ yorùbá lọ́pọ̀ sí. lẹ́bi lọ bódìjà lẹ́ẹ̀rí ráìsì rà àbí kí ni ọmọ ẹ dákun ta ló fà ọmọ fúlàní mi ò jẹ́. ó ní tani ẹ̀dá kan tani sàrẹ́ lé a lórí ẹ̀yin tẹ̀ ń wò mí lé. ààrẹ ní ọmọ kan ní ọlọ sí yẹ ẹnu ló ẹni gbogbo okoloko gbẹtì ẹkùlé yín kí lẹ gbìn ẹ̀fọ́ ah. ló kéré ju ẹ gbèsè ẹkùlé. ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ìbéèrè ń dùn mí nínú pọ̀ <laughs> iṣẹ́ àgbẹ̀ ti rọrùn o ìwọ ra àpò ajílẹ̀ jọ kọ́ wá wá àwọn ẹlẹ́dùú tó ṣe é gbìn nǹkan ìwọ kó dànù mọ̀jì ọjà ọ̀rá tó dí àpò ajílẹ̀ tó níhò tómi ó lè jáde ńbẹ̀ máa fomi sí ìwọ kò dà sẹ́kùlé rẹ̀ ọ̀ọ́jẹ̀ ṣu o bó o gbin ata bẹ̀ ọ̀ọ́jẹ̀ o bó o gbin gbàdó bẹ̀ ọ̀ọ́jẹ̀ pẹ̀rùn ọ̀bá ti dé bẹ̀ ẹ gbọ́ mi bí. ṣe aláǹsà àpò kìíní Yorùbá lè sọ́mọ ṣe ń tiẹ̀. ńgbà tí àbálẹ̀ tí wọ́n bá járí lẹ̀ lò mọ́ àbí àwọn fúlàní wèrè tí ń da màálù tí ń pa gbogbo àwọn àgbẹ̀ ṣé kí n bá sì dòlẹ́kùn lé mi tí mo ṣe. ṣé wọn wá ní jẹun bí bí a bá láwọn fún ọmú gbogbo oúnjẹ lọ́dọ̀ tiwọn àwa náà ó sì pèsè fúnra ara wa àní tí ọrọ̀ ajé wa káàrọ̀ gbọ̀kúlé lórí lórílẹ̀‐èdè nàìjíríà ilẹ̀ yorùbá lọ́pọ̀ sí. ẹ mọ sọ bẹ́ẹ̀ fún ọnù fọ́nrán tó kọjá. ẹ̀yin lẹ lépo. epo ń bẹ ní. níbo epo. ah epo ní lábẹ́kúta yìí. ìgbésẹ̀ kò pupa. àì tí ìwà epo pẹtiró. Ah. àì fọ́ ọkàn rárá. odò ńkọ́ gbogbo tí ń gorí omi wọlé ṣe bẹ́ẹ̀ kò wà ní àyè ni kò sómi Port Harcourt. omi wo ni ebi pọta nù ebi àwọn yíbo wọn ni pọta. àwọn fúlàní bọ̀ náà fẹ́ lọ. àwọn fúlàní lọ sàṣẹ yìí. àwọn ni wọn ní ẹrẹ gbogbo wa jẹ o ẹ gbà wá lọ́wọ́ wọn. ẹ ní ọmọbẹ náà ní abirẹ yìí. náà ni o kò dìgbẹ́ yẹn bá tó mọ̀bẹ kéèyàn tó rẹ̀ yẹn jẹ. ṣé ṣé àwọn tí wọ́n fẹ́ di àwọn gómìnà wa ní sì tí wọ́n fẹ́ ṣe lẹ́ẹ̀kejì ṣe hmm. àwọn sínétọ̀ tí wọ́n fẹ́ ṣe lẹ́ẹ̀kejì hmm èwo gan wà ní yorùbá nation àwọn wo gan ni ó wà sí yorùbá nation lèmi fi lèmi ń sọ ṣé ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè mm. àti olóyè Sunday Igboho nìkan sáà mm. méjèèjì nìkan ni yorùbá nation ni. àwọn méjèèjì nìkan kọ́ ṣùgbọ́n tí nígbà tí ogun ó kọlù kan ọ̀rọ̀ lọ tẹ́lẹ̀ rẹ̀ ẹnìkan nísìnyí máa ń ṣáájú ogun táwọn yòókù ọ̀wà ó ti ké sòbè ẹ̀jẹ̀ àtẹ̀yìn bí ṣe máa rí nù o. tẹ́yìn bá gbọ́ iye ẹ̀yìn ọ̀bọ̀ta. kí ló dé kíni tani jẹ n tajà yọrù. nígbà wàhálà dé lé olóyè Sunday Igboho aládùúgbò mélòó lọ bọ́ta eh, eh. aládùúgbò mélòó la gbọ́tọ̀ bọ́ta. Eh, ẹ mọ̀ pé bíi ti ah, ilé olóyè Sunday Igboho wà kìí ṣe bẹ̀rẹ̀ kìí ṣe bodè kìí ṣe bẹ̀rẹ̀. àwọn èèyàn e- e- àwọn èèyàn ìwìn ni wọn bá gbàdúgbò. ìwìn kìí ṣe ìwìn. wọn ní lálọ́ ìlú ẹ̀ sílá. àárín àwọn ọmọ pariwo ah. àwọn wà àwọn jẹ́ ìṣe tèmi kí n ṣe tiẹ̀ ẹ gbọ́ mi bí. ntọ́sẹ̀lẹ̀ nu o ṣé wọ́n tí wọ́n ń gbàpò tí lọ́tún lọ́sì torí pé wọn èrí kùrukùru pé kìnní ìfẹ́. bẹ́ẹ̀ni bá gbọ́ kẹ́wù ní ìsìn ẹ̀ dùn. kí ló tẹ ẹ̀ta ìdúró ti jẹ́. ẹ láyé ta. Ah, ah, mo ṣẹ̀ṣẹ̀ ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń ṣáájú ogun ni mo ti ṣáájú ogun rí dáadáa. ogun èwo. Ah, ogun ká fèsì pé ẹ bá wa mówó wa ẹja lówó ní ìpínlẹ̀ ọ̀yọ́ wa níjọba john láwọn ìjọba tó ti kọjá lọ níwọ̀n bá jẹ́ alówó rẹ̀ bí oṣù mẹ́jọ táàrò ó gbàtẹ́bí ń pa wá nulẹ̀. sẹ́yìn Yorùbá nìsan. àwa Yorùbá nìsan kọ́ àwa òṣìṣẹ́ ìjọba òṣìṣẹ́ ìjọba eh, ẹ̀ka wulẹ̀ yídìí ẹ̀ka wulẹ̀ yídìí. èmi lèmi ṣáájú ogun tí ń wà lórí ọkọ̀ tá a máa ń jáde lọ gbó fẹgbẹ wo pé bí wọn bá yìn bàbá yìí ẹgbẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ wo òṣìṣẹ́ eh, ìpínlẹ̀ Ọ̀yọ́ táwọn tíṣà àti tíṣà àti sẹkítẹrìàtì àti sẹkọndírì skul. táwọn èèyàn sì mọ yín. <laughs> kábíyèsí elédùnmarè ẹlòmíì àwọn àǹfààní lásán títì ẹkíà láwọn tèmi ọmọ ẹ ọgbọ́n tí wọ́n ń pè wá ń gbà náà àtẹ̀mí àti ìkejì mi wọ́n á dáhùn àbejì ọ̀ràn labour ẹ̀tọ́ wa la sì béèrè bá a ṣe ń béèrè Yorùbá nation náà ni ó sì tẹ̀ wá lọ́wọ́ àbí ọ̀tẹ̀ wá lọ́wọ́ lọ́lọ́run bá gbá láàánú ọmọdé Olúwaṣèyí Mákindé wọ́n ń ṣe wá dáadáa bá a ṣe gba Yorùbá nation nu ìwọ tó ń wò mí sọ pé àṣẹ lórí YouTube lórí youtube kan lórí ní orí ilẹ̀ ayé táwa iná ni lórílẹ̀‐èdè nàìjíríà. ṣé ààrẹ nàìjíríà ni èmi ń wò bó ṣe ààrẹ nàìjíríà ló yẹ wọn kọ lẹ́tà sí ni àbáwọn èbò tí wọ́n so wá pọ̀. ọ̀kàrẹ̀ tí united nations ti lọ hmm. tí united nations ti lọ. ọbọ ọbọ sọwọ kún kàbíyèsí lẹ́yìn ọwọ́ ta lọ bọ sí. ọmọdé ọ̀sẹ̀ ọ̀dá nǹkan kan mọ̀ united nations tó so tó so àwa orílẹ̀-èdè kan pọ̀ eh. ó ti dọ́dọ̀ wọn eh. àwọn ẹ̀rọ náà kà sán létí àwọn ẹni ìlà wọn làwọn fẹ́ lọ. wọn kàn máa lọ ní ah. wọn kàn máa lọ ní. kàbíyèsí lẹbi. nǹkan tẹ́mi ń try láti jó iye yìí ni wípé ìmọ̀ yín ìmọ̀ wá ọ̀sọ̀ kan. ìmọ̀ wá sọ̀kan tí màwọn bá ṣọ̀kan ó dàbí tàwọn yíbò náà mm. àwọn yíbò mm. àwọn ó ṣe biafra o àwọn ó ṣe biafra o mm. àwọn àwọn o àwọn ń lọ o ọmọ ojúkú làwọn o àwọn ń lọ o àwọn ń lọ o àwọn kan náà ní sọ pé <laughs> obedient ni o obedient ni o obedient oh. ni o ẹ̀yin yorùbá náà yorùbá nation yorùbá nation ẹ̀yin kan náà lè tún sọ pé tinubu o tinubu o ẹ̀yin kan náà lè sọ pé eh, kìnnì kan for second term lágbájá for second term sinetọ kìnnì kan náà for second term ẹ̀yin kan iná sì ni ewu kan lè wá ṣe. ọ̀kàrẹ̀ ọmọdé ò sẹ́ mo ti sọ ṣáájú wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀ ń wè torí pé wọn ò rí kùrukùru pé ṣé kinní yóò ṣe é ṣe báyìí ni ò ti jẹ́ wọn darapọ̀ mọ́ wa pàápàá jùlọ àwọn tí wọ́n pera wọn lágbààgbà ìyún ẹni táwọn ọmọ yíbò wọn ò lè jẹ́ wọn ó débẹ̀ o erémọdé erémọdé wọ́n ń ṣe fúlàní fúlàní burú wọ́n ti mọ̀ pé tí òbí dẹ́ǹtì òbí dẹ́ǹtì sọ̀rọ̀ tọ́ba ìdébẹ̀ ìjọ náà làákùn tọ́dọ̀ àmọ́ àwọn ọmọ yíbò àwọn ti ṣetán tipẹ́tipẹ́tipẹ́ látàyè bàbá wa lówó lọ́wọ́ ẹ ti gbàgbé ní ogun ojú. àwọn ìdáyé. ọ kábíyèsí lẹ́dùnmarè ìyún òní ò ti já lọ o wọ́n ń sọ ńgbà náà pé àwa yóò bá láàyè káwọn lọ. <clears throat> àbí wọ́n gbọ́ nù tán dọ́ọ̀ àti ìdáyé tọ́ gbọ́ nù tán. àwa yóò bá láàyè káwọn lọ. ẹ̀yin èèyàn mi Yorùbá nation must come to stay ọgbọ́n wo lẹ́ dà sí i ṣé mà ọ̀dà ṣé mà ṣé mà ṣé mà gbogbo yorùbá ti ṣọ̀kan báyìí ewu nǹkan yorùbá fẹ́ ṣe ewu lẹ́ fẹ́ ṣe. ọ̀dà bí ẹni pé àlàyé mi bí ó ṣe yé ọ̀rẹ́ àwọn tí wọ́n ń tẹ̀lé Tinubu Tinubu lasáfẹ́ yorùbá lọ́kàn ìgbàgbọ́ tí wọ́n nínú ni pé tó bá débẹ̀ nǹkan ó yí padà á lè gbàgbé pé kò sí ní ti ń jẹ́ orílẹ̀-èdè Odùduwà ló mọ yorùbá nìsan ṣé ma wá sọ kan bá wọn. n tà ń sọ náà nù. ṣé màá wá sọ kan ìmọ̀ ọ̀sọ̀ kan. ẹ wọ́n ní ọmọ tí ọba sẹ́ẹ̀mí gìgísẹ̀ rẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ níjó ní ìgbàtẹ́bi tí ebi coronavirus dé òkè ọ̀yà ni ẹni tá à ń wí ààrẹ tó fẹ́ sàárẹ̀ lóru rẹ̀ sí àti ẹ̀wà lọ. ẹ wà ń bẹ. ebi sì ń pa wá. ń bẹ lórí fọ́nrán mi àgbòrán rẹ̀ gàdàgbà báyìí lára àpò lára àpò rẹ̀ sí kèé ṣe fọ́tò kèé ṣe fọ́tò fídíò ni o sẹ́ni ìròyìn tẹ́ ẹ̀ bá ti gbọ́ nínú Tribune mhm. tẹ́ ẹ̀ gbọ́ nínú Punch mhm. tí wọ́n tẹ́ ẹ̀ tán rédíò lẹ́kùn wọn sọ wípé gíní gàlejò lọ́kà gbogbo ìròyìn orí Facebook mhm. ẹ̀rọ wọn wá pọ́s first note kan lórí WhatsApp eh. wọn wá ní ẹ̀ máa gbọ́ gbogbo yín o sẹ́ni pílẹ̀ lójọ́ mẹ́ta yìí mm. mo délé ni mo bá sì bá ti ń já ewé sí lẹ́nu ọ̀nà lé mo ní kí ló dé mo ní alájànú kan rìn lórí mo ní mo ní mo mọ̀dáràn. kódà èmi gan èmi gan ṣe fọ́nrán lórí ẹ̀. mo ní ṣe ní mo ní ṣe ńgbàdá gbọ́ olúyọ̀lé fm hmm. mo ní ṣe bẹ̀lẹ̀ ti gbọ́ ni hmm. wọ́n ní rárá wọ́n ní nínú nínú whatsapp lórí whatsapp làwọn ti gbọ́ bí alájànú kan mo ní dákun kéwé rọ́gbọ̀n wájú ilé fún mi jèrè àjànú. ọlọ́run lè jẹ́ àrílà burú bá a ṣe jókòó. ìròyìn tá a bá ń gbọ́ lọ́la ẹ̀ àti ẹ̀dínlógún àjọ. àmì ìròyìn tẹ́ bá ti ń gbọ́ tí mo sọ fún ọ nínú fẹ́rẹ́ tó kọjá nù lọ́dọ̀ mi. ìròyìn tẹ́ bá ti ń gbọ́ tí ò bá ti jẹ́ pé ẹ gbọ́ nínú Punch abẹ́ gbọ́ nínú Tribune abẹ́ gbọ́ lógo FM abẹ́ gbọ́ nínú rédíò tí rédíò sọ ìròyìn òfegè ni nímọ̀lẹ́ tí arápò ráìsì ẹ̀rọ ayé tí wọ́n sọ pé pé ẹ̀tẹ́ ti gbọ́ ìròyìn tòní o láti olúyọ̀lé ẹ̀fẹ̀ mu bàbá wa Tinubu ó gbé àpò rẹ̀ sí lọ sí òkè òkun o. ǹjẹ́ ọjẹ́ mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ irú ìròyìn báwọn ni wọ́n ìfẹ́ káwọn oníròyìn ò gbé. lórí kíni. ńgbà jẹ́ pọ́tọ̀ níbi tó yóò ṣe sí ọ̀tọ̀ níbi tó ṣe sí hmm. àwọn gé ìfẹ́ wọn ó gbé ṣùgbọ́n àwọn èèyàn tiẹ̀ tó jẹ́ tiẹ̀ <clears throat> wọn ò ní mọ̀ pé wọ́n yà hmm. wọ́n ya àwòrán fídíò ni o òṣèlú ni kì í ṣe mọ́tò òṣèlú náà ni eh, sọ́wọ́ ayẹ̀kọ́ rí bẹ́ẹ̀ àwọn tá a pè láṣíwájú. kókó ọ̀rọ̀ tèmi ni pé ká tó máa lọ ni pé hmm. ṣé mọ̀ yín ṣọ̀kan ìmọ̀ wa ti ń ṣọ̀kan tọ́lá àwọn tí ò darapọ̀ mọ́ Yorùbá Nation tẹ́lẹ̀ wọ́n ti ń sún mọ́. ẹyà kí ni lẹ́tà tí bàbá wa ń kọ kí ló dá lé lórí. kí ló dá lé lórí hmm. bàbá ti sọ fún pé bóyá ọgbọ́ bóyá ọgbọ́ Yorùbá ti ṣe pẹ́ntì ọ̀yà láàrin orílẹ̀-èdè Nàìjíríà <laughs> tá a dàdúró ti wà. bẹ́ẹ̀ ni mọ wọ́n ní ọ wọ́n ní ká má tẹ̀lé ẹ̀ẹ́n tó ti lọ mọ́ ọ má tẹ̀lé bó ṣe ń lọ bó ṣe ń lọ ni ọ má tẹ̀lé yorùbá nation must come to stay. ẹ̀yin èèyàn mi àṣẹ́gun àbí ògùn ọ̀tán wọ́n ti dọ̀ọ́lù wọ́n láṣẹ́gun. ṣé kìí ṣe ṣeré latin là ń ṣe. eré latin ọmọdé ọmọ ṣe o. àbí fíìmù àbíjà. ntàgbàlagbà fi ń jẹ̀kọ́ adé ìwé lọ́wọ́ ọgbọ́ bọ́ọ̀bà tí ìsìláyọ̀ gbógun àgbẹ̀kọ̀yà ni tí yunifọ́ọ̀mù ń gbẹ mọ́ sójà la. ó kú o torí pé à ń ṣe kínni àfẹ́tàjẹ̀ sílẹ̀ nínú gbogbo sùúrù tó ń rí. àfẹ kájẹ sílẹ̀. ẹgbẹ́ yorùbá ẹni sàn yìí nìsí mm. ẹ ẹ ń bọ̀ lọ́fíìsì àmọ́ ah, inú ló kí ní ẹyẹ gbé náà. àbẹ ẹ wá ẹ wá gbà mí lọ́wọ́ ọmọkùnrin ọfẹ máa wọ ọ́fíìsì káàkiri nígbà bá dọjọ́ mi wọ́n wà dírẹ́sì wà fún tọ́ lọ bẹ̀ ọ̀dà sórí afẹ́fẹ́ báyìí. títí ọ̀la tààtùn pàdé mm. èmi àti bàbá lówó lé oní yorùbá nation yorùbá nation yorùbá nation. Abíọ́dún Adédèjì lórúkọ tèmi ọdìgbà ẹ dágbére bá Kẹ́hìndé ọmọ bàbá ti jẹ mí nìyí. ẹ ẹ fi rárá àbíjà láàyè ẹ fi. ọtún fẹ <laughs> ṣé wọn náà rí i pé oyin àti iyọ̀ wà nínú èdè àti àṣà Yorùbá. ọdẹ náà mo kí gbogbo wa ti ń bẹ lọ́ọ̀dẹ̀ ọmọ Kẹ́hìndé èjì rẹ̀ àṣokùn ni ẹ̀dùn jọ bí ẹnu agbórí igi rétérété ọkàn ń bá bí èjì lọ́wọ́ létọ̀ mi wá yíndínyíndín lójú orogún èjì wọ̀ọ̀rọ̀wọ̀ lójú ìyẹ́ ọmọ bàbá tí ń jẹ́ onígbìn ọmọ ìyá àbẹ́jì elépo nílẹ̀ ìbàdàn ló wípé kápàdé láyọ̀ kápàdé níre bye bye ẹ ṣeun o.